أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم آمنت بالله العظيم وكفرت بالجبت والطاغوت واستمسكت بالعروة الأفقى لا انفصام لها والله سميع عليم بسم الله الرحمن الرحيم والصلاة والسلام على رسول الله الكريم سيدنا وحبيبنا محمد صلوات ربي وسلامه عليه وعلى آله وأصحابه أجمعين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم فألهمنا الصواب وجنبنا الأخطاء بما لفضلك وكرمك يا ذا الجود والكرم والإحسان والمن رب اشرح لي صدري ويسر لي أمري وهم العقدة من لساني يفقه قولي ست الله مزبولنا علينا وعين الله ناظرة إلينا بحول الله لا يقدر علينا والله من ورائهم مهيط بل هو قرآن مجيد في لوح محفوظ بلا حول ولا قوة إلا بالله العلي العظيم السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته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 àmín iná rí ya hana kuhud road kanyọ ya ni dahọ n'ụwa n'iyi إن رأيت توحيد دي جزنو من هما قوة نبي عليه الصلاة والسلام إني جنوب قاعد كنور هود هود جهود هود وغدا كايوكا أهبت بما لم تهد به وجئتك من سبع بنبأ يقين ما يكاري سوى يكارا إنه من هود هود وما يضيع ثم أنا كايا نبي سليمان sebe nuba maala inni wajadtu imra'atan tamlikuhum wa utiyat min kulli shay'in wa laha 'arshun 'azim ama hura ti saba dai ka ina ti saba ya no ono ni tukanye ne amuhino yetura wa rasul sallallahu alaihi wasallam ẹnu mímí tọ́ náà báyìí muhammad sallasala mọ́ wọ́ kani faris ni ani iran ẹni na ìjọba ẹni the persian empire kẹsí ojú yẹn nẹ anagunjú hinoy anagunjú empire kisro ẹ̀rọ aṣọ dáadáa ni rẹ̀ kò bó tó umuntu ntomuri sibine heyo inu be miman twa naba muhammad sallallahu alaihi wasallam go don tomuri lo kai lan yufliha qaumun wallau amrahum imraha iragwa na ashonye na emo david ne nwenene ogori obu venene lan tinatibe te لن نفي مؤبد إلى يوم القيامة أنا إيران أنا نيني جنو أنا the Persian Empire ìjọ́hìnà yẹn ní sọ́nà hì kẹsìrọ̀ ujana náà yẹn ní ẹ̀dẹ́ sọ tùbíà dànù lẹ́sọ̀ orí ògùn ẹ̀yìn dẹ́nu bẹ tóntó mórí wà ó tóntó mórí ka yẹ láyé fúlẹ̀ ọmọ wọn làwọn amúra ọ̀hún ẹ̀múra ẹ̀kúra tó rẹ̀ kúra. ìrọ̀kútú ìràgó a máa sọ́yìn ní ẹ̀ka yìí ọmọ dábìdì tó ní rẹ̀ so ọgbọ́rí ọdún bẹ́ẹ̀ nìyẹn nábùrí ọgbọ̀. rọwọ́n wọlé imam bukhari sọ́yìn bukhari hadith ọ̀nà mi. ẹ̀hẹ́ ẹ̀ na kɔɔbɔrɔn ama mɛ kawa maa ne kwae sɛvɛ ohoduhud kaka wei ne tu kɔnyɛ nɛ ɔnyɛ nɛ fa tamlikoho ayɛ kɔɔbaae hudhud politician wɔɔren ɔmo ba yɛ ɔmo ba so yɛ ka ɛwɔ kɔnyɛ na ɔmɔ bi de so alika wezi ministerial position wezi kaso wari information minister do ase wa kwa udiana onore nyi ni kingdom ma nabi sulaimana alayhi udiana so ni kingdom mi bilkis ina ta saba sabo ikwa slot to tumuri ni sallallahu alaihi wasallam hudhud ló bẹ sí iye ìrìkẹyì abẹ́nẹ ẹ̀rọ aláwọ̀ ẹ̀pà náà ọmọ ẹ̀jù sí dúdú ọmọ súre wàjẹ́ tó ha wà kọ́ ma ha يسجدون للشمس من دون الله وزين لهم الشيطان آمالهم فصدهم عن السبيل فهم لا يهتدون أيكو هدو هدو wajatuha wa qaumaha ọkọ nene tu onye nono onye nono na muhino to ares ono ni tu wa qaumaha toni ati azana na muhino to ares kai e, yasjuduna lishamsi min dunillah e asibe kete yoyi obabile e, mo mori oy ko gogo inomi amayaga ọkwa ya agwụgwọ omori ọkwa ya kaka eh, agwụdị enye enye ọkwa ya ka ebe gị dị n'ebe asị ya ọmịnụ ọbọrọ kwa ya ka ya onye na-amụdị ọnọ sebe yasudu eh, na lishamsi min dole na e ya si da eke ta ya ọyị ọbabiri m ụbọrọ gị ọyị kwa ne agwụshirikwu inomina yi hudhud se kwaye mato nto muri ni eh umuri okaye alam tara anna allah yusabbihu lahu man fis samawati wal ard والطير صافات كل قد علم صلاته وتصبيحه والله عليم بما يفعلون alam tara anna allah yusabbihu lahu man fis samawati wal ard an ka waye ne ne omori o kan ka waye kai ono omori yusabbihu lahu man fis samawati wal ard tisama ina sama rete bona mo ne ni yo no omori wa tayr ino mi ne mo bona mo ne ni yo no omori safatin ije gana ba ni de taratin sama de gana de gana ba ni de je sama

omori ọyọ rara mẹma laa laayọ ni lọyọ rara mẹma amọ nínú yóò na omori yìí ẹkọ wọn omori zẹ fẹ nkà wọn lọhọ alimun bí ma e, yẹ fàánù e e omori ọyọ rabọni àmẹ rabọni hẹn náà mẹ asọyiwe náà. والطير أمريكي والطير بلا استثناء any exception any exception أمريكا تت إنومي ذما منين يون أمريكي صفات ẹ̀rọ gamọ̀mẹ́kẹ̀ náà wọ́n yìí ní sọ́mọ̀ ẹ̀ àmọ̀ nínú yẹn lómòrí ẹ̀ àmà kẹ̀kẹ́ yẹn lómòrí wọ́n bọ̀ húdúdà kwáyé ka bani adama bani adama bá sì dé kẹtẹ́ yọ متمتمرين وجدتها وقومها يسجدون للشمس من دون الله أي صايا مبابي أي يا نانا صابك láti ohun tó mú rí ní bá ṣe lè títẹ́ mi ní dèrè bí a máa ti britain iní university náà Cambridge Cambridge University professor náà rí james jones lọ́tún tó rí mú professor ọ̀bẹ̀ ni anáyí professorship ni ní royal astronomy ilmul falak ìrọ̀yún zọmi ya ho se dere ere kó zọmi anáyí ní sáma bí e bá tọ́ka yẹ skáṣọ́ rẹ̀ ọyẹ́ náà yà sí pèkétẹ́ sọ́rọ̀ náà bíi

anoku mero ka na bɛtɛtɔ ara na oku toku ara na wɔ kara abani butu toku ereko dɔɔni ɔbɛrɛ kaara na èrè káàrà náà ọ̀rẹ̀ ní kó lọ́nà ààrẹ̀ wà á mi bábìtì kò dádún mi bábìtì kaya kukaka arama anaku ya ututinyu ututinyu kuine inite kukenawo aya kukako no kene mana ye yere na abakaka ye abi ututoku nenewu ututoku anaza ayo na nazeto aba anaka nakara ọmọ rẹ̀ kí rọ̀ mọ́lá ìnísàmù lọ́tọ̀ tó rí mú yẹ́ rẹ̀ ó sì léèrè kàyè ọmọ ẹ̀há ihu náà bọ́ ayé professor norman ọkàyè àásí telescope rẹ̀ àwọn náà sì rẹ̀ tẹ́ẹ̀gì telescope òré òré náà sì rọ̀ ètò gọ̀dọ̀ òré náà sì rẹ̀ tọ́ gọ̀dọ̀ ashove telescope kono nan da shoje yuzo mi yuzo mi ne in sama da ko o sere to hoza re ka dɔnna daa zɔzɔ mɛrika daa zɔzɔ mana ninu one thousand five hundred zɔ mɛrika per minute ini minute tɔnyɛrɛ dɔw si minute tɔnyɛrɛ. dọọsụ ụzọ mèrè pɛlɛ kɛ ndidi tɔnyɔrɔ nɔ ozɔmi akahe ɛtsɛ ozɔmi tsɛtsɛ yòdɛ wrɛ hɛ ɔlùwárì ká ndidi tɔnyɔrɔ nɔ. ore ne yɛrɛ tɛ gbɔdɔ na anazɔzɔ anazɔzɔ mèrè ká dɔsi ndidi mi mi sama dɔɔ he dɔɔ maintain one min one thousand five hundred stars or bari ka per minute dɔɔ nye ŋumeta inu ɔyi zɔzɔ minisama ereka riri ɛhɔ pɔnɔ ni ami seven hundred years ɛna kyekye wo de himba seven hundred years ɛna kyekye wo de himba dɔɔ zɔn mɛta inu ɔyi minister, minisama Erika amava rẹ kada de ki one minute ọdọn kọsizọ ẹwọ ẹkyẹ ti o de ẹwọ rẹ hẹ one thousand five hundred per minute No, wọ́n bọ́ ọba rẹ ka per minute No, wọ́n rẹ náà wọ́n mẹ́ta ah, about seven hundred years. Lẹ́tùn tó Yeah, yìí. Ẹ̀rẹ́ wa hi no, náà nìkẹ́ professor. ilionu na-eso ya nyahai toi mnogo professor james james okaye library ida kuehi library ragada anakuehi duwe uwe uwe banya banya na involved ana ki involved sabe da ka ki we ni ni ìwé ẹbányẹbányẹbányẹbány eléhinan eléhin library náà náà ní ní half a million five hundred thousand ẹ̀hẹ́ náà kàákà yẹ yẹ sí mini ìtọ̀nyọ́nyára yẹ sí rí ìdọ́ àti rí ìdí page ọ̀nyọ́nyára ẹni library náà náà mini ìtọ̀nyọ́nyára èsì rí ìdí page ọ̀nyọ́nyára ẹ̀hẹ́ bẹ́ẹ̀ lórí ìdánẹta a page per minute láàánú mẹ́ta iná náà ẹ̀ka ọba about seven hundred years ọkà ẹ̀ èrèké harafi harafi kòńkònyára anáyé ní five hundred thousand volumes of books ọ̀nà náà náà ọ̀nà èrèké òdòmínì hínísàmà letters ABC lọ́tọ̀ tó mú yìí alibata dava ku volumes of books ẹbanyẹbanye amamini five hundred thousand half a million harafi konyara ẹnu word fa ẹwọ kere harafi konyi konyara ọ̀nà bèrè kí ọzọmini sama lọ́tọ̀ tó mú yìí. ehe ahɔ no mɛba ya mu ete nsɔ ya nọ na a e prɔfɛsɔ e astronomy eti nsɔ nihi yina na asha ahyɛ tɛbɛriri ɔzɔmo no na mu sɛbɛ wɔ ɔpɔ ne ya na ɛyɛ na mu. lẹtọ tó wọlé nọ ọsẹ prọfẹsọ náà nìkan ite ya nọ na british. na-achọta ebe ụzọ mini-sammar ọ ka iwe banye banye enehi na laibrari nsọ nnụnụ ọ eche ọ na-eme echeche yo ehi iwe banyere banyere. dọkịta ahikaghị e, ha nwetara n'ihi naanị dịrị ka ụzọ ma sama eri samar ọ ka ahakachi na nsọ na ụzọ mini-sammar nọ. ɛhɔ pɔ ne eti sɔmɔ na ebe bɛ hɔ pɔ dɔt konyara na ayɛ rɛ so ara fi konyara in the library dɔt just one dot. senior ke dɔt ɔyɛ ma ne tɔ ɔyɛ ma ne anki wa wa wɛka wa kyɛri small r i ɛ e, do ma se dɔt to ɛfɛ ayɔ nɔ ìdá ọ̀tọ́ náà lọ sọ ààyè ọ̀nà ọ̀nà ọ̀bẹ̀ hó penetics òde rere àbúrò mínísàmù ẹ̀họ́ pọ̀ náà bí ọ̀bọ̀n aláwòrán káyé ẹsẹ̀ sọ náà kò hu ara sí kònyára àyìnà ọ̀hún ara sí kònyára wọ́n ká alìbàtà fa ha ìwà àwọn ní ha iná alìbàtà àwọn ìrìndí ẹ̀ náà máa ń ṣe tó ẹ̀ fún ha bọ̀ dọ́ọ̀tọ̀ náà káfí ẹ̀kẹ́ fà ọ̀pọ̀ lèdè ni àdúgbò ọmọ fà ojú náà sọ fún fà káfí ẹ̀kẹ́ fà ọ̀pọ̀ ni dọ́ọ̀tà náà yẹ sọ màwọ ọ̀nà ọgbà wọn pè ní tíìsù gèlè yóò ṣe tíìsù tẹ́bẹ́rẹ́rẹ́ òsàmì sàm ẹni tíìsù ọ̀gbìn ni ọ̀nì mà nìyẹn náà ní mà nà kànyà rẹ̀ tẹ̀ ọ̀nì mà ní ṣéhù náà àdéṣe mẹ́rẹ̀ tẹ̀ rẹ̀ sàm oni ma na sebi omori ha ere disi mene disi mene mehe oni ma na shiriku disi beta ina eho ko ni tisi oni bele la ilaha illallah محمد رسول الله صلى الله عليه وسلم صلى الله عليه وسلم اها جابي الله بروفيسور يوسف يا sẹ́wáfìrì kọ́ ẹ̀wọ́ kúzọ̀mì ọ̀nọ́nà yẹ ni scientist ni enera enere discover science discover enere ehe enera ayé ka anyi sẹ́wáfìrì kan ìrọ̀ ọ̀yọ́ wọ̀ wá the modern science sẹ́wáfìrì kọ́ ọ̀zọ̀mì enera ayé ka anyi professor náà náà. ọka ẹwà pere kama yẹ ka anyị ah, a chee ha ịnụ ụzọ mmiri hin sama ẹwà panawa yẹ ka anyị ọ na ha akikiki ya ẹwà pana yẹ ọ nọ naanị ọ ọ dị ọka ẹwà pana yẹ chee ọ nọ n'ihe the one hundred billion group of groups one hundred billion every million billion groups of stars. 100 billion multiple stars. Billion. Láti ọ̀tọ́ mọ̀ nínú. Ẹni discover. Anáyẹ ẹnẹ́niyẹ, anáyẹ jẹ́ ẹnẹ́niyẹ káàní. 100 billion láti ohun tó mọ̀ rí nìyí. billion group of store náà nà the group ọ̀nyánya rẹ̀ contain ní one billion i mean stars or planet stars group group by group ọ̀nà ní one billion group ọ̀nyánya rẹ̀ ìkònyíkònyára èdè àrẹ́ bàkà láàrẹ̀ kà ó mọ̀ mìíràn náà dọ̀ọ̀rẹ́ bí one billion ɛna ne wa yɛ kaane ɛna bi kyee lɔtɔ ntomri mu ɛna bi kyee ozɔmi kɛn na ɔbɔ nɔn star kɛn na ɔbɔ nɔn star kɛn na ɔbɔ nɔn agbeke star nyɛ ɔnyɔrɔ yi ɔba nyɛ ɔfa mɛ yɛ ɔha bi planet ɔyɔ ne ne ana ana la jesi kara. anára ìgbèsí káà iná yẹ tutu tó náà yẹ tutu tu ẹ ìdú anára sí kòńkò ní àgbẹ̀ ààrẹ ni ọ̀pọ̀lọpọ̀ anára ìgbèsí káà ọ̀nà ọ̀nà ìná ní àbáraka ọ̀nà ọ̀nà ìná láti ọ̀tọ́ orí nìyí. ẹ̀hẹ́ konyonyara anara kont anara vi oramana ni 100 billion nan enewe ukere kere inu zamana anabo ya no nan anywhere ukere kere inu zamana anabo ya no nan oyo nan anama na zeta ama atutere do da do da betere so ha olówó ihu kérekére láìlá ìlọ́lá aṣèk abdulhamid kishk ìjà àkàrí ọ̀nà náà ó retí pọ́ọ́kà yìí ó mọ̀rí sí mmanavọ́ ká ọ̀dà ó mọ̀rí sí mmanavọ́ ká ọ̀dà òzòkò ní èrè kátà ọ̀dọ̀ gbàzí sinọ́tì tó mọ̀rí nìyí ọ̀yá ẹ̀ náà ono wewe yu kerekere ni amenyi group of stars anani na 100 billion di konyi konyi konyara dɔw fɛ bɛ kɔnte ni 100 billion ibi konyi konyara na bɛ kɔnte ni 100 billion nɔnɔ ɛni wewe yu kerekere yi na kerekere ni kɔnɔbɔ yɛ nɔni ɔyɛ nɔ ɔyɛ. ọyị inú mi náà yọ ọmọ ìrọ̀jà hudhud náà kú ọ kọyọ ọmọ ẹ̀ náà sì bèè kẹtẹ ẹ̀ wẹ́rẹ́ rẹ wọ́n fọmọ rẹ wẹ́rẹ́ rẹ wẹ́rẹ́ ẹ̀ wọ́n pinnu tí ìṣọ́ àyè nínú etí ìṣọ́ mi ni e kàkà planet havin ní planet yìí ní ní ìbísí kàwọ́ yìí inú lọ mìíràn ẹni rí ìdìsí kára ọyọ náà náà nífi ìfẹ́ ya náà yìí nánà ọyọ náà bẹ̀tẹ̀ ọyọ ní àkọ́ náà bẹ̀tẹ̀ ẹtí ìṣọ́ yẹn náà ọ̀nà inú ọ̀rọ̀mí ìyàn ọ̀hẹ́ ọ̀nà ọ̀rọ̀mí ìyàn ní ìdìsí kára ní ìdìsí kára ọyọ. Tuwọ́tì tó wọ́n yìí. láìláà ìlàlá múríà máa bàbá yáà yìí múríà máa bàbá yáà yìí ètè ìṣọ́yọ̀ ọ̀nà ètè ìṣọ́yọ̀ ọ̀nà nọ na náà ẹ̀họ́ ọ̀pá ẹ̀họ́ ọ̀pá ìnìyí dọ́inan agété èsì enyi e chẹ́hì Seventy two percent kẹ̀ẹ́bá ẹ̀yìn 72% ẹ̀yìn 72% àkàkà bété èsì òrẹ́ sọ ẹ̀họ́ náà àgáyé òrẹ́ chẹ́hì wàá kọ́ ẹ̀wọ́ ẹ̀wọ̀ lẹ́yìn bẹ̀túrú kẹ̀ẹ́bá ẹ̀yìn ìyìn ọ̀rọ̀ òhùrì yìí ń tẹ́ yi

ẹ̀ẹ́dẹ̀ ká aṣọ ọmọ bá kí sẹ́ntútù ọ̀sùkù 28 tọ́nà ni òhùrù hí tọ́nà anábọ̀ ìwò yín ẹ̀ tí ì sọ àmà bàbá ọ̀gbọ̀rọ̀ ọ̀rọ̀ 100 ẹ̀ dùsẹ̀ bá ṣẹ́wọ́ pẹ̀lẹ́ ọ̀rọ̀ ara iná nù ní èlò ó pàrẹ̀ ẹ̀ bá lè jíjù 2.5 percent 2.5 percent percent tọ́nà unused yàrá iná sílẹ̀tù tó mú mi ìyẹ́ sílẹ̀tù náà mi ọ̀bẹ̀rẹ̀ mọ́nà abẹ́bí ahọ́ ẹnana kẹ́nà ẹ̀yọ́ yìí sáyẹ̀nsì sí yàhọ́ ọ̀sẹ̀ káyé ọ̀yọ́ nọ náà ni ọ̀yẹ́ nwọ́ra náà náà vi n'ete èsù ọ̀yẹ́ nwọ́ra náà ọ̀rọ̀ ọkàtọ̀ ìwọ̀n na náà bí netes ẹ̀nà jẹ́ wọn náà ọpa ọ̀ọ̀dì èsì yẹ ìkẹyẹ 638 billion kilowatts per hour in, in an hour ọ̀dì ẹ̀wọ́ ọkàtọ̀ ọ̀ẹ̀wọ̀rọ̀ náà bí netes iná kanáwọ̀ yá 638 kilowatts 638 kph billion billions of kilowatts anabọ ụkatọ ọịnwụrụ ọyị anabi netes ị na-awọnya ha lọtụrụ ntọ nwere inu ara ni mitu ahụ injina muhammad duwe tinye nwa odere ozi ihe ma ị nisa na ya ọrịa dị ahụ ọka ee jẹ́ apology to area area physics ma special in physics àmá ismet kama se bẹ yẹ ma kókó sọ́ọ́nà ní six hundred and thirty eight billion kilowatt sọ́nà náà mi dọ́bà àkànnìkà yìí ẹ̀họ́ pọ̀ náà ìsànàchì plant ọ̀nà lóyún náà ọ̀nà ẹ̀ lóyún náà the thirty one percent one percent of a whole pony plant is an achitini nyatini ene ebi ni nyoma no ehe one percent onon yare babara ah. oegoro tini one hundred percent is an achi anaghị dị enyi enyi dọnị dị twenty percent 12 ịsa na-achị anaghị dị enyi ya dọnị dị eighty percent one dɔba gyahi dɔka anyama ahi imtisɔs danyi in a ekas danyi nufuudun imtisɔs bi absorption in a cast bi reflection di nufuudun dɔni bi diffusibly over to you my engineer. Sọ́tò tó mú rí yìí. Assalamu alaikum ɛhɛmɛ hɔrɔ abɛ ɔrɔ lórí ìlú rẹ ɔkóka kɔ kóka kɔ ɔyẹ kò máa ń yé o ɛnɛ yìí ɔka yẹ mɛ ɛwɛ ɔrɔ relax ɔrɔ. mene he ko ra he oyo man ai sana hi photons men me yo yo ni bia photons ana particles si oyo obe oyo osio oyo mo ra ni fe de chi le ami so de so le tu ami so le tu to le ta ga ni akake oyo ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ absorption ọdọ yẹ mu dànù ló ń lè ta ọmọ ẹ bá nyà bọ́ọ̀lù ọba rẹ la ọmọ ayé reflection ẹ bẹ bá bá bẹ́ẹ̀ ta ọmọ ìdílé kàrẹ́ plant sàn àbísẹ́ náà jẹ́ àánú pàtí irọ́ ọmọ yà sí agẹlẹ òjò ẹ̀dá gẹ̀ẹ́ àánú náà lọ́ọ́ nínú ẹ̀ka. that muryar wa kai muryar labar baya yi amin amin a shekha talabi fish ijo siri ana ana okay 31 percent in 638 billion kilowatts billion 638 billion kilowatt kilowatt sẹ́nẹ́ na kí mikias measurement ọ̀bìn ni according to ọ̀pọ̀nọ̀rin james watt ọ̀nọ̀ṣọ́rin ẹ̀hẹ́ ọ̀ka wàhálà sí thirty one percent tó tẹ ọ̀nìmọ̀ náà ìmọ̀ Dọọ na vare egwuhi eguhi orihi ìjọ mori ọsẹ mẹta orihi ɔdu yɛ tɛ abanawa aseka blamid kish ramatullahi alayhi náà kàn ní ka yìí ɛyà àzà adama ya ya n'ilo ya ya jọ̀nà nàn ɔkatɔ ìwọ̀rọ̀ yìí ɔnà yà sè yìí yàá ti yẹn bí bí dákè ló dsc ṣọ́ ìrìnrò ìgbà ẹ̀ ọkà ẹ̀ ọ̀wọ̀rẹ̀ ní fifty billion people rẹ̀ fifty billion every year fifty billion people ọkà èlò ẹnẹ àríkè ẹnẹ jẹnà yà ọkà tọ́nà yà ẹ̀ ẹ̀ ẹ̀ tí yẹ tẹ̀ ẹ̀ bí lẹ́pẹ̀rẹ̀ sọ àyè de loo mebere ke loon dozi kɔsi sɔɔni ŋmeehi ɔkɔ ahɔdɔ ni 50 billion populace yi nɛ slɔtun tóomu ri nìyí. báwa kan nìkan ɛnna nàfɔ má yẹ ìdí twentieth century ɛnna paragu chair ayi twenty fourteen yìí eh, nana fourteen years ɔní twentieth century ọ̀nà fire ẹ eh, ọ̀kíní twenty century ọ̀nà ọ̀sàyẹ́ ẹ̀nà náà ẹ̀ mọ̀ ẹ̀ dẹ̀ eh, ẹ̀ dẹ̀ ẹ̀ mi hypothesis ẹ̀ hypothesize mẹ́ ẹ̀ dẹ̀ ẹ̀ eh, dẹ̀ ẹ̀ tẹ ẹ̀ tẹ̀ mẹ́mẹ́ yà ọ̀hán mẹ́mẹ́ màmá sí ìmọ̀ọ́sí ẹ̀ dẹ̀ ẹ̀ kàákà yẹ ìrìkè ìdẹ̀ níbi ádámà ẹni twenty century ọ̀nyẹ́wọ̀n na go six billion. 2004, it was 6.4 billion. 2004, no, 2006. 2006, 6.4 no, 6.4 billion. billion. okay, because ọkà ọ̀yà ni ẹ̀ka kí ìrìkẹ́ àbá bámájú náà jẹ́ pé 7 billion ọ̀sùpọ̀tì ohun tó mọ̀ ní ìmú Ashok Abdulhamid Kish don na ma ka ni O ka e. to mo e chi yete. E yi je ni de aba ma ye ti je udi le e. Di lo di si man fa ni show i. This is season e wan. E. Oko ogo ni 50 billion. Re oko ho. Ono ohuna ya. Abe oka be bi ani nenyi. Enyi. Ogu, ogu ni hinenyi. Enyi. ogu elehile nyi inogu ene tana nyuhwe tene enyuhwe inogu ene a nyugu ene ka una ebe na nyuhwe ogu ebe ne enehine nyi ọrọ na enyuhwe ọka ara adị ịmụ gbanwe ọma bata akwụọ ngwa enehine nyi akwụọ ohi ehe yeye nehe di ya ọ di ya sị ma mfa ọka ị ịrị kọla ya ọ bụ bụghị ne ɛgya akae ɔkɔsomɛkyi afa nyɛ ɔkyɛrɛ tete lati ntom rii ɔkiri kava ɔno nyɔnwo hinɛ ɔne ne 92 billion 92 billion populace ɛyɛ eh, eh, sorry 92,000 billion that is to tell you 92 trillion 92,000 billion. No, there will be 92 trillion populace. 92 trillion other. Ana nyawo hene. Ama oitio ni nyawo se to hene. Eh? Aba mo katara ni na abe se ku adete. Ama. Am anwo na che ibu kwini kwini. àwọn ẹ̀kẹ́ inogu anáyìí yàbọ̀ hẹ́wọ̀ ọ̀nà àwọn nà ẹ̀wọ́ ní ìlà na ní ha bẹ́yẹ̀ ní ẹ̀yẹ ní ọmọ ẹ̀yẹ ká náà ìhà ìdẹ amara. ẹ̀bá mi ẹ̀bá mi èrè ní sí bẹ́ẹ̀ láti ohun tó mọ̀ rí nìyí 92 trillion dọ́wọ́ adé ẹ̀tẹ́ ni o ọkà yìí dáa náà nyé kiri kọ́ náà náà wà bẹ́ẹ̀ hẹ́ ebi náà hinna aljanna rẹ̀ hinna aljanna ebi náà hinna jẹ́ ànámà mú rí ọ̀há ẹ̀kọ́ náà rẹ̀ ebi hinna jẹ́ ànámà iná kú ìdẹ́ni kú àkàwé ìdẹ́ni kú àhà bẹ́ẹ̀ jàmá dáa náà nyé kàkẹ́ kiri nọ́mbọ̀ náà 92 trillion populous other. dáàmà ka kàkà kèrí ìrìkọ́nà náà ìdẹ́nikú àwẹ́ àmà iná aljanna omúrí ọ̀bá ìrìkà tí náà nínú eré ìhìn aljanna eré ìhìn ìrìjá hannama omúrí ọ̀bá ẹ̀fọ́n náà nínú eré ya tó omúrí yóò hù vọ́ káyé enyizi a ti tó omúrí yóò hù vọ́ bí a láàrínláà ìlọ́lá aláborí òní kó búyẹ̀ tẹ́lù ẹ̀yà mẹ́wàá ẹ̀yẹ àmì ẹ̀yùmọ̀ ní ìzé èsì ìwé ihu nírè káwà náà ìnẹ̀hẹ̀ ìzé ọ̀yíwá bá ní ihu nírè káwà náà ìnẹ̀hẹ̀ pọ́ọ̀rọ̀ dẹ́kù kí ẹ mọ̀mọ́rí òtù ọ̀rọ̀ ọ̀rọ̀ mẹ́pẹ̀rẹ̀ sọ da hiniri tonobo idha ya akanya ya da shehu na kana kore idha akanya ya asami hina ya asami ngo idha ya shaya mu idha ya halala amanya na buhubu mulia tunatuto mulizi sallallahu alaihi خلق الأرض في يومين وتجعلون له أندادا ذلك رب العالمين وجعل فيها رواسي من فوقها وبارك فيها وقدر فيها قواتها في أربعة أيام سواء للسائلين ثم استوى إلى السماء وهي دخان فقال لها وللأرض يا طوعا أو كرا قالتا أتينا طيب فقضاهن سبع سماوات في يومين وأوهاها في كل سماء أمرها وزينا السماء الدنيا بمصابها وحفظا ذلك تقدير العزيز العليم ايوه تواسي كاين أئنكم لتكفرون بالذي خلق الأرض في يومين أواسك سلدوا مقابلني جزوه هو أواس جزوه هو أواس جزاره مي سلدوا مقابلني إلي روموري إلي كاكاي أو تونتيسي في يومين إنا كانكو يبا وتجعلون له أندادا سدوا شهدوا شهدوا يعني ندوا مشركوا كانانني ذلك رب العالمين أمري أن يأتانا نبهنا به بتنا إهلي رني وجعل فيها رواسي من فوقها أمري أن أنا ربط أنا تنتيسو دما ماتبا eh dɔwɔ mataba tinete dɔsi nɛ kaayɔ dɔsi zaakun dɔsi zaa jɛɛtɛ silafiyɛ tó wuli wa baara ka fi ha dɔmɔ yi la tuuri si ti ẹ̀rọ ìgbọ́dọ̀ mú rí mẹ̀tí sí tìṣọ́ lọ ẹni sẹ́yìn tí tìṣọ́ ẹ̀nà ẹ̀mà fàánù ẹ̀rọ kàm sẹ́yìn sí tìṣọ́ ẹ̀nà ẹ̀mà fàánù kàm ìrẹ̀tà ọ̀nà ọ̀chí ọ̀nà sọ́bì ezi yọ̀n ààrẹ yọ̀n ezi plọ́stà yọ̀n ezi ẹni èsì yẹ yọ foundation yọ̀n latrite yọ̀n kàm tẹ́lẹ̀ náà ẹ̀ máa fa ìrẹsẹ̀ náà sì mi kyẹ́kẹ́ ọ̀ nù kàámi hẹ́rọ́ náà mi láti ohun tó mú rí mi àbíyàn e ni tọ́ní ìjọ ní ìsìn ìmàgbó yọ̀ nù ẹ̀pọ́ tí yọ̀ ni kàámi hẹ́rọ́ náà mi hẹ́rọ́ náà mi náà ẹ̀yà nfààní tẹ́ wọn ọ̀bẹ mọ́ bí mi káyìí àbáfi àbáfi pìtì ẹ̀yìn náà ẹ̀yà nfààní ẹ̀họ́ mi yẹ ẹ̀yà àbọ̀ ọ̀nù. ẹ̀yẹ ní ẹ̀yẹ ìpàánà láti ohun tó mọ̀rí yìí jọ mọ̀rí káyì ká máa kàlá kìí sàmà wà fìlà ardọ́ wọ́n máa bẹ̀yìn náà rẹ̀ ọ̀nyàrá

don omori don man baraka transportation on وقدر فيها أقواتها في أربعة أيام دون أمري دون بكاداري إيزي إيزي مهنني إذا شتي زمينا كان أنا نغو أكوي أكوي نان دون نغو أكوي نان أما سيدو كأكوي هو مري رسمو أو سكاداري أو إيزاي وأسيتنا كوي نسوا نسيتنا إتيسو دون أكوي نان وقدر فيها أقواتها في أربعة أيام دكا داراني دمين أقواتها إزاي إزاي إلى شتي سنة في أربعة أيام نانا وكوهنا جديك أكوه هوفو واسكني أليس أنطوه سواء للسائلين سواء للسائلين ituma mada hizo sawaan ekuye nono nani bebebebebe ejozo oiguru oiguru ekuye nono nini ekuiko kunyere ekuye oiguru oiguru devo bebebebebe ọmọ nisi múnete dọ̀nisi mẹ́kọ̀ọ́ náà ọ̀sẹ̀ múnà ìyé ẹ̀yà ní ẹ̀yìn ṣe tèè للسائلين يرني يجي يسكا أمامي سواء للسائلين توم سماه أذكى إذا أنا نامي أنا مري كدارا نامي إيه أبى بابني للسائلين أنا ما أنا كا يدني شو أتي يدني شو يزنا با أتي يدني با yòdè ní ehusan àti yòdè ní ehusan òmòrí òtú ní tè orí bẹ tú ìzé iné tè sọ́nà wéṣọ́ èdè ètù wéṣọ́ èdè ètù ètù ọlọ́ àtẹ́jú ìjọ náà wéèrè ètù nìzá wéèrè ètù ọ́ kàkàṣọ́ wa ehusan láti ohun tó mú nínú sọ́mọ́sítàwà ilẹ̀ sàmáà وهي دخان فقال لها وللأرض اتيا طوعا أو كرها قالتا أتينا طائعين ثم استوى إلى السماء أدرى من يه dodo moribe ni tusama abikoma thumma stawa ila sama ave man do moriye dogo mone sama ebe ebe ebe ebe ebe ebe ebe nan ekistewa ọyị mee ebe ebe ebe ekọnọbụ n'omori kaka ifasa uwa hụna sabia samawat n'omori n'omi sama ehikpọ n'ọbị onye onye ha dọgwụ ihe mba papa ndọrọ ebe ebe ebe ebe ebe lọtụ otu omori wahiyar dukhanu inu mo no mo riba si veini no imu ne sama thumma stawa abra man no mo ri veini ni ila sama ni no imu ne sama ni wa hiya dukhan inu mo no mo riba si veini nan kona tu ne sama isama mo wata ora inu na heru mo no ina me jo na re dukhan o na re don me si yemre on kai àmọ́ ó ní tẹ́ sọ mọ̀rí ìrìdé lára sọ láti ohun tó mọ̀rí nìní tó mọ̀sáwá ilẹ̀ sàmà òhí ẹ̀dọ̀fà ìjọna ọmọdé bá bẹ inú ìmúnu sàmà inú mọ̀nà sí ìbẹ̀rẹ̀ ẹ̀rí ọmọ nìbọn náà kọ̀ ọ̀pẹ̀ hẹ̀ hún náà tó hẹ̀ oníyì tó ẹ̀rí ẹ̀rí ari ọ̀nà òmòrí bàbára àti ní sàmà ní láti ohun tó mòrí ní fọ̀kọ́lá láha wọ́n lè láàrùn tí a tọ́wọ́ án àwọ̀kárí hàn àtẹ́yìnà tọ́yì òmòrí ọkọ̀dọ́ ni káyẹ sàmà rí tẹ́sù káyẹ ètè tọ́wọ́ án àwọ̀kárí hàn itiɛ dani ni do asɛdani ni tɔw am sɛbɛrire ŋɔrɔ o de wo sɛbɛrire ŋɔrɔ aw kara am o de wo sɛbɛrire ŋɔrɔ kato kata hɛrɛmɛ wɔwɔ yi sɛbɛ ono muri kɛnɛ sɛbɛ hɛrɛ yi dɛ ono muri kɛnɛ vɛ kɔɔla ta atayina ta iyina omori ɔkɛ nɛyi ba tɛ sɛ mɔri tɛ dani ka ni ka ye ɛnɛ sɛbɛrire ŋɔrɔ. ɛna ɛsɛdɛ bere ŋɔrɔ ɛna yɛ ɔsɛdɛ ibn abbas radiallahu anhu ɔkɔ ɛsɛdɛ ɔnisama sɛdɛ ɔwɔ ikaayɔ n'omori ikaayɔ ka ɔya ɔya mayinɛ ŋɔ ɔzɔma mayinɛ ŋɔ tɔɔdinɛ ɔtɔɔdinɛ enyi amayinɛ ŋɔ tɔɔdinɛ ɔtɔɔdinɛ abɔnanaba n'awɔ kɔtɔdinɛ n'awɔ dɔtɔɔdinɛ emabeguhin dɔtɔɔdinɛ. ọ̀sọ́mọdé ọ̀rí sẹ̀dẹ̀ ọ̀nà òmùrí kọ̀ sẹ̀dẹ̀ etí ìsọ̀nibáyà sẹ́fọ́ ìsẹ̀dẹ̀ ọ̀nà òmùrí kọ̀ sẹ̀dẹ̀ ọ̀kà ọ̀nà òmùrí ọ̀nà tuntun Ebi ibi sọ́nà àti ìgbẹ̀ni anábẹ́sọ̀ nfààní ibi yẹn náà rẹ̀ yìí ní wọ́n ni anábẹ́sọ̀ nfààní òmùrí kọ̀kọ́ ajínlẹ̀ náà rẹ̀ kọ̀ poro tu o tu blem enyo mo ni te so esi yo e o e do no mo ri ko to jene de ara na saturate na na na ro fete ino e kai no mo ki kai ga no ko se da ho o do ni o gere ho na saturate pe pe do re ko fete

dịka ka ka abụọ na e ebe ebe onye sama ọrị karịrị uwe wo ha ama ka aba dọsọ nọ makọlọ si ha ama na anyị albeitu anyị albeitu na albeitu albeitu mamu anaghị ni sama ehe na sama mba a onye ehi ehi ee ka na ya na sama ẹni àti màláìkù ní ilé ìjọsí kára ìpẹ́nẹ́ kàrẹ́ ìrè ògbóòrò amẹ́rẹ́sì nínú kan bẹ́ẹ̀kà bẹ́ẹ̀kà yóò mórí nǹkan kọ́ọ̀là tá owó ní kọ́ọ̀là tá ẹ̀yìn rẹ̀ ìkàwé yìí náà sọ̀rọ̀ kọ́ọ̀là tá dẹ̀mẹ̀ ẹ̀yìn rẹ̀ bẹ́ẹ̀kà yìí wọ́n mórí èyí pọ̀ kọ́ọ̀lù yìí tẹ̀wé fífú kwasẹ̀ bẹ́ẹ̀.

uroiza isiripu ide oiza ishiriku onyeva oiza ishiriku atema oiza ishiriku ẹ̀yẹ àkọwà dé àṣíwà àfàrí ṣíríkù dí àṣíwà náà kórí ẹ̀nà ẹ̀sà àgáwọ̀ ẹ̀nà dé rí ìbà ní adama kí sáyà á máa lọ́tún tó mú kú ẹ̀rọ ìwọ̀n náà rà jẹ̀ ló ọba aljanna ụna nye akụ ịnọ nna omori eme aka ya e ka anyị na na ahụrụ a na omori gị e ẹha ikiki kionon ete esu kiki kionon n'ụzọ ni wẹ́rù na ọmọ E kẹrẹ ẹ̀ sọ ẹ mẹ̀rọ̀rọ̀ bẹ́rẹ̀

eweri eweri ewere ọmọ kan ewere na kaa ụka yi it is one is just a dot nukta nlarbaahiri nukta ọ rẹ̀ wá bu two dots one dot ọ rẹ̀ wá yẹ up to one alphabet ọ̀rí mẹ́tọ̀ nyára àkùrẹ̀ wá bá pàà ìdí aṣọ tẹ́bẹ̀rẹ̀ oní sáàmà láti ohun tó mọ̀rí nìrí láàrín ọmọdé nàbọ̀ àbáyá múrí ànábọ̀ àbáyá múrí ànábọ̀ tí a yá ń bá nìyẹta múrí tí a yá

أمر يوكاين فقضاهن سبع سماوات في يومين وأوها في كل سماء أمرها وزينا السماء الدنيا بمصابيها وحفظهم ذلك تقدير العزيز الأليم فقضاهن سبع سماوات أمره أكجن بابين نور من سماء ijan ba mo na inu mo na sama se bi ayi ijan ba to na ndo ne to na ne sama hemba fi yawmain ina kana ko he ba se gbe ko he ne so no be ko he no ya wa awha fi kulli sama'in amraha do mori do ko dani do so dani to tun ne sama nyonya ran so si ko na وزينا السماء الدنيا بمصابيها دون عمره دون مسامة هنونوذي دون سوزومي دون سي رتبا أنا بزمين أنا دون سي دون سي ماضي وحفظا دون رسي موي سيرين kẹ́lá ìṣẹ̀lẹ̀ àmọ́dé ọmọ ọ̀gọ̀ yìí ṣe rí inú bí sáàmà ni hóun ló bá ṣe ìtàn nánà pé ń turo kéèké ọ̀yìn náà wọ inú bí sáàmà dẹ́ẹ̀ láka ayọ̀ hẹ́ra. dà ṣákí ni rọ̀zọ̀mí ọ̀nà ẹ̀dẹ̀ sí ilé wa na sɛ wa aba aha ini ɛkya ini ini ɛne esu ini ɛne esu bɛ esu hɔ ɛne ɛkya hɔ ɛkya hɔ ni tuntum ri mi zalika taqdir aziz alim ɔmɔdi kɔsɔ ni bɛ to eto na ɔmɔdi ɔna ɔmɔdi ɔno kafa baa mi dɔbɔ na ɔba sunu kafa na ɔdi yɛ yie ɔno mɛmɛrɛ ya mi wúlíẹ̀ náà wọ̀ ya wúlíẹ̀ náà wọ̀ ya amin amin thumma amin osikoni na yuhudu hotirema yala na hotirema ye harema ni twa na twa to muri ni ye harema ni tu hudhud hudhud ka wajadtuha wa qaumaha yasjuduna lish-shamsi min dunillah onani tu malkat sabah ohini onye no no inati sabai inati yama no oya sabai wala ile yama ono ni toka e amohino ya na kotoa na korona ra so to na ata na korani yasjuduna lishamsi min duni e, la e yasi de kete yoyi obavide mo mori وزين لهم الشيطان أمالهم فصدهم عن السبيل فهم لا يهتدون وزين لهم الشيطان آمالهم أمري أكدي الشيطان دم ماضي وان أما وضعه دم أنا كي كانوا دم لي أبا كاين وزين لهم, وزين لهم الشيطان آمالهم الشيطان ماضي وأقرن النام إنه يسيب كتير أوري فصدهم عن السبيل أودي يلو أوكو جيوا كي دم دم واشي كهورو زبورون ozi tawhid ozo yi hukumu don nyala gene gene fa hum la yahtadun enni fa hum la yahtadun enni bayo la yahtaduna enni joloboro enni joloboro snotron to muri ni o vraiment si الله يسجد لله الذي يخرج الخطوة في السماوات والأرض ويعلم ما تغفون وما تعلنون هدو أوكي سنة مصاوة كسان نرسي بكتايو لله لله الذي يومري انك يخرج الخطوة في السماوات والأرض أمري أنا أتوته إذا ما تاني سمورته أمري أنا أتوته láti ọ̀tọ́ mọ̀ yìí hudhud òjòzí orí ọmọ ni lójèzí ẹ̀wọ́ pìlúrọ́ náà rẹ̀ mọ̀ bí kò dàbọ́ ọ̀rẹ́ kàrẹ́ ẹ̀ àwọ̀ ẹ̀ amúkà kò mórí ọ̀nà sísàmà tọ́ba dọ̀ ọ̀nyẹ sásì káàjẹ̀ anáṣẹ́ tèṣù dìgbì anáwà tèṣù ọ̀bẹ̀kẹ̀rẹ̀ ọ̀kì sẹ́dẹ̀ nẹ́ẹ̀sì bèkẹ́tẹ́ sẹ́dẹ̀ nẹ́ẹ̀mẹ̀sì bèkẹ́tẹ́ yóò mórí ẹni kẹkẹ yóò kúrí jù xabuwa fi sàmà wà fọlá ìsànà tẹ́yìn ní sàmà òmórí ọ̀nà ọ̀nà ọ̀tọ̀ ọ̀tọ̀ hẹ ẹnà tẹ́yìn ní tẹ́ òmórí ọ̀nà ọ̀nà ọ̀tọ̀ ọ̀tọ̀ hẹ sẹ́tẹ́yìn ní sàmà ẹ̀yìn amẹ́yìn amẹ́yìn sàmà yóò tó mórí lè tó yẹ tẹ́ mùsùlùmí tó mórí nìyí ìjẹ́ ní orí ha àwọ̀ àdé ọ̀nyọ̀ máa sọ́tẹ̀ ìdọ̀nyọ̀ rẹ̀ dẹ̀ ẹ̀ rẹ̀ dẹ̀ òsùlọ́tù àti gbogbo àtọwẹ́ owẹ́ ẹ̀rọ owẹ́ kí o ní ìsìnká dọ́mà wá kẹ́ àwọn ọmọ ìsìnlẹ̀tì tó mú rí tí yẹ́ sílẹ̀tì tó mú rí sọ́mọ̀rí àtọ́jínà náà chi ọmọ wà sínà tí lẹ́tẹ̀ dúdẹ̀ zikú ọ̀rọ̀ ẹ̀ẹ̀ hudhud ujuzani kare azbikaye hudhud muna ena waza wetiriza nude dukoda o eto en hudhud ere ba shoko ni ba do so ro eh an ko ni ere ni netes jozano no nani joze biro no no ni me oge kare ori joze hopiro ya ọsìkà ọsìkà kárẹ̀ ìtà òhìrì snapshot tó mú nínú ọsìkàrẹ̀ ìtà òhìrì dọ́kà aláyẹs jùdú lèláhì lẹ́bí yòkùrí jùlọ hábà fi sàmàwà fọlá sẹ́ni nẹ́ẹ̀mà sí bẹ̀kẹ́tẹ́ yóò mórí yìí ó mórí àmà tọ́ ọ̀tọ́ ẹ̀ ìsáná tẹ́ ẹ̀ ìní sábà orí ní tèf wọ́n yà lọ́mọ máa tọ́ fún náà wọ́n máa tọ́ òní náà lọ́rọ̀ yẹ èso sí tẹ́ nìní ló mórí ọ̀nà rẹ̀ yẹ ọ̀nà wà kọ́ wá sí tẹ́ tọ́nú sí tẹ́ tọ́nú sí tẹ́ ẹ̀ ní òmórí wà náà yà bá. bọ́bọ̀ bẹ́ẹ̀ tẹ́nì káyé Allahu la ilaha illa huwa rabbul arshil azim Allahu la omori ọ̀nà ìkònyẹ́rì gẹ́gẹ́ náà ni ẹ̀yọ̀ náà sẹ́mẹ̀ wá ẹ̀kẹ́ ẹ̀wọ̀n ní yàrá ọ rabbul arshil azim ọ mọ̀ọ́mọ̀rí ọ̀nà ọ náà yà láàrẹ̀ sí oní ìdí ìjúwẹ́ náà rọ lọ́fẹ́ tó mú ní àánú hot vote àánú mi sí tọ́jú ìdí rẹ̀mù àánú mi ní ẹnẹ́kọ́ ikú ní orí káyé ẹ̀sì bèé kẹtẹ́ ẹ̀yọ́ iná hood hood èwé mẹ́rọ̀ bá máa ṣọ́ ìbèé kẹtẹ́ ẹ̀yọ́ nọkùnrin ọmọ ẹ̀ ánìyọ́ wẹ́rẹ́rẹ́ wáyé hood hood wee bere ba ma ahɛ ya gɛɛ so yɛ ana koko bala okyɛ na mere no to wonana bɛɛ ɛna ɛnyɛ hɔ ɛna ɛnyɛ sɔfo be ɛna e e e ọ bụ mɛ ɔfo ọ bụ ɔfo ọ bụ yɛatɛ ọ bụ ɔfo ọ bụ rɛsa ọ bụ ɔfo ọ bụ dɛtɛ ogwuren hodohodo ọmọ nínú yìí rí mẹ́wàá náà sí dé kẹtẹ́ bẹ́ẹ̀ ẹ̀kiri mi sọmọ mi rà sẹ́ hodohodo kókó yà bàbà kókó ni láti ọ̀tọ́ mọ̀ nínú ni. múlí àmà bá ọba yà á yẹn ni. الشيخ عبد الحميد كشك رحمة الله عليه أوكي أنا باستي ليتور أنا باستي ليتور ɛkɔ ɔnyala pastọ nọ na ɔyɛ kɛlɛ ni maik maik ɔyɛ ɔmɔ nìkan náà abɔ ɔsùnà tuntun mu n yɛ sùnà tuntun mu bàtà náà yẹ kú ɛ àwọn ọmọ yẹ problem bọ́ọ̀kú problem kò ọkà báyìí ní mi à ń jẹ kandi mẹ́mi mẹ́mi ní ìlú àwọn mẹ́wọ́n náà ẹ̀mẹ́ èyí bá àwọn mẹ́wọ́n náà màá bá ẹ kára wọ́n kẹ́dọ̀ bá ẹ kára ọ̀sùnmọ́sì ń tó rí ẹ ó èrè ti bọ́ọ̀ pa bọ́ọ̀ tí máa kọ́ wá sí máa sábà sọ̀rọ̀ náà ọ̀nà mímọ̀ sọ̀rọ̀ wá múrí ẹ̀nà bọ́ ọ̀rọ̀ ayé rẹ̀ múrí ẹ̀nà bọ́ ọ̀rọ̀ ayé rẹ̀ àṣẹ́ sàbàmì kìí ṣùgbọ́n mọ̀ tó láyà rẹ̀ ẹ̀wọ̀n bẹ́ẹ̀ wà pẹ̀lú kan àṣẹ́ sàbàmì kìí ṣùgbọ́n mọ̀ tó láyà rẹ̀ ọkẹ̀ pásítọ̀ nínú òbí tọ̀ abáyọ̀ ayé fáì pásítọ̀ ọ̀gá náà bọ̀ bọ́ nyàá àmúwà bí yọ ẹkẹyìn ẹ̀nà ní mazamari àwọn ọ̀rẹ́ yẹn ẹ̀ẹ́dàká ẹ̀yẹ kí ibìrì máa bíbìrì ẹgbẹ́ àárín tù ú nílọ ẹ̀yà ń tì í ìjọ bẹ̀rẹ̀ ṣàkàmàmìtì kí ọkọ̀dọ̀ ni ó sì rẹ̀ ìkònyára sẹ́wùsù yẹn rọrùn họ́ ọmọ hó sì káyìí

àmọ́ òbí nílé tó ní ọ̀rọ̀ òní rẹ̀ kan lọ́tọ̀ tó rí rí ọkọ̀dọ́rọ̀ àṣọ jílẹ̀ hùn náà hùn ní bàgán ọkọ̀dọ́ ní káyà ní káyà yìí akérèjìlẹ̀ ìṣá a ní tẹ́tà máa yà ní ìṣá mẹ́bà ayẹ ẹsẹ́ ní yọ ìdẹ́ nìyí ẹ́ àìbá a ní tẹ́tà máa ìṣá verse seventeen lọ́nà kàkà ọ̀kaayọ̀ ní èrè kó ní sukọ̀ ọ̀nà ọwọ́ ọ̀hún ọ̀nà ọ̀kaayọ̀ ní ọ̀kìtà tọ̀nà ọ̀nà ọ̀nà verse ọ̀nà verse seventeen ọ̀nà ó ní sukọ̀ ọ̀nà ọwọ́ ọ̀hún bìrì nà ọ̀kadọ̀ nyìlá dàkà several text several nurse ìtà tọ̀nà ọ̀nà verse ọ̀nà alhayatul abadiyatu. أن يعبدوك أنت الله وحدك لا شريك لك وأن المسيح عبدك ونبيك ورسولك أنا وهي أنا ذهت نتيبة chapter no me quote verse no me quote in chapter no Isaiah ọmọ yìí yóò ha أنا ذهت نتيبة أبكى أن هكى ومريون نرى تتتون وين يهني ومريون أولك المسيح عيسى أنا وريكه dɔma nibia dɔmɔ ntɔawa sheikh ashek blamiski ɔkè jɔn maa nsaka dɔn ka ri tinyɛ ɔka a nkɔ ne sikɔ no tinyɛ ɔwa lórí tinyɛ ɔka dɔn ka ri tinyɛ ɔka kó hinɔni ó hinɔni ɛsɛ tɔ ɔnà awo ɔnà awo bá sɔnɔ ne yɛrɛ yɛ lórí tinyɛ ɔka dɔn ka ayi wàá wọ́n mi hà hẹ́ mi yàn sọ́kà ɔkè bɛ nana ɛmɛ ni yà dɔn ne saka kó do slash oto mu nìyí sábà máa kọ́ ọ̀dẹ̀ka yìí ọ̀nà fún mi yẹn kó ní ilé ìwòsè ẹ̀kọ́ kúrò ilé ìwòsè ni kó ní ilé ìwòsè ọkọ̀ orí òmùrí ìyọ́nà òyìnbó rẹ̀ ń tú lórí bẹ̀sí yẹ́ bẹ̀rù ní kẹ́yì tọ́lú bàbá mi wọ́n sá ẹ̀sà kàì wọ́n rí kẹ́yì kò mórí ọ̀nà rẹ̀ gèlègèlè mórí ọ̀nà yàrá tsọ̀tsọ̀tsọ̀ mórí ọ̀nà yàrá bàbá nàbà yìí muhammad sallallahu alaihi wa sallam ọkà àyíká láàtú alihuni láàtú alihuni kama alahati yahud kama alahati nasara almasiha ibn maryam. فإنما أنا عبد الله ورسوله فقولوا عبد الله ورسوله أنا باي محمد صلى الله عليه وسلم أوكي أصوب على مؤمرهن أصوب كما من بورو هو أشجع مؤمرهن صلى الله عليه وسلم أنا ani bɔfɔ nini ɛmɛ gama ne bi yi sɔkooro de y'a gama omori yi yɔ de bara omori yi fɛ inama ana abdullah wɔrɔsolo ɔntomori kɔni ɔno ntomori ɔri yi omori yi ɔni nini dɔni mo ntomori yi fakulu abdullah wɔrɔsolo wɔhi kakɔri omori ɔrɔntɔn hɔ n'ɔmɛ nini. ọmọ fani ọ̀zọ́ ni láti tó mú ní ọmọ ọ̀ká múrí اللهم ارنا الحق حقا وارزقنا اتباعه وارنا الباطل باطلا وارزقنا اجتنابه اللهم من اراد بالاسلام والمسلمين سوءا فسلط عليه سيف انتقامك جبار السماوات والارض يا من له كل العزة ويا من له كل الجبروت وقد مكر الذين من قبلهم فلله المكر جميعا يا رب يا من له جميع المكر اردد كيد من أراد أن يكيدنا عليه وهول مكر من أراد أن يمكر بنا عليه واصرف خذلان من أراد أن يخذلنا عليه واجعل سوء من أرادنا بالسوء عائدا عليه ولا يهيك المكر السيء إلا بأهله وكذلك أخذ ربك إذا أخذ الكرة وهي ظالمة إن أخذها لمن شديد اللهم ارحمنا فإنك بنا راهم ولا تعذبنا فأنت علينا قادر اللهم ارتبنا فيما جرت به المقادير إنك على كل شيء قدير اللهم ارزقنا قبل الموت التوبة وعند الموت شهادة وبعد الموت جنة وهريرا ونعيما وملكا كبيرا برحمتك يا رب الراحمين انك لما تشاء قدير ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار توفنا مسلمين مؤمنين بعد في عمر في صحه وعافيه وقوه جسم وقدره بدن وسلامه اعضاء وسعه رزق وزياده علم وايمان وذهاب مرض وذهاب سقم وذهاب الذل والهقنا الصالحين يا فعالا لما يريد وجل آخر كلامنا بقول لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم صلوا على النبي الكريم